الرحمن بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اللهم ارحمنا بالقرآن العظيم آمين واجعله لنا واجعله لنا حجة يا رب العالمين واجعله لنا حجة يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم ورزق كريم إلهي لك الحمد الذي أنت أهله إلهي لك الحمد الذي أنت أهله de la kàlà àmùdù lẹ́bí àǹtàlù ọpẹ́ sẹ́nì kan ọ̀tọ́ sí dùrí ọlọ́wọ́ ọba yìí nìkan lọ ìrẹ́ nìkan lọ tó sọ pé ìlàhí lákàlà àmùdù lẹ́bí àǹtàlù ọpẹ́ tó o ṣe gbé fẹ́ nìkan jù wọ nìkan lọ torí tó ṣe fún wa yìí ẹni ó lè ṣe òṣè àfihàn ọlọ́run. àlá ní àmì máa kún tọkọ tún láàá. la fi sàn dáadáa tó bá jẹ́ pé ká pé èèyàn tọ́ sóore lọ́dọ̀ rẹ ọlọ́run iṣẹ́ ẹwọ́ ọ̀tọ́ sí. aláàní àmì màkúntúkà tún láha alá àmì màkúntúkà tún láha alá. lórí tí ọlọ́run ṣe fún wa ààyè ẹlẹ́ni yẹ kó ṣe báyìí fún. ṣùgbọ́n rẹ̀ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba rahmanu ni ọ́ ìkẹ́ ayé bọ́bá ṣe rí owó ọlọ́wọ́n ọba lọ́wọ́ máa pin ó pin fẹ́lẹ́sìn ó pin fẹ́lẹ́sẹ̀ wàyí zidi tó dákì sí ìrán dàzídì ní ìdábàgbòlá bọ́lé bọ́dílá. tó bá jẹ́ pé nta àtọ́ sí ni kèé ṣe ń tí ń ṣe fún wa látọ́ sí. báyìí ní kí n tó dájú sí rán. ọlọ́run wá tóbi lóore ó tóbi níkẹ́ gbogbo ìgbà tí a bá ń fẹ́ yìn fọlọ́run téèyàn ò ṣe dáadáa sọ́lọ́run máa tàbídì ní ìdàgbàsókè. bẹ́ẹ̀ lọ́ba yìí máa náwó ọ̀kẹ́ rẹ̀ tẹ́rú ẹ̀. Allah. onítorí wípé kò ṣe tòun. kókó wọn ò ní kẹ láti ètò wá sí ń pọ̀ tó tí ọ̀yẹ kó rí wa kò yẹ kó sí á lóore tó ti bẹ́ẹ̀ tàzìdì ní ọlọ́run yìí wá lékún ní wa ìkẹ́ rẹ̀ wá lórí wa náà lágbé wọnú rọmọdánù tọdún yìí ara àti ọlọ́run ni

má ṣe dá lèyàn fi ro rè rẹ̀ rẹ̀ ọlọ́run. kà ní àbí tàkìsírì àti táwọ́jì ìbòsì fọ́dílà. kà ní àbí tàkìsírì àti táwọ́jì ìbòsì fọ́dílà. ọlọ́run a fún ọ. alhamdulilayi. àtàrà orí rẹ ọ̀sẹ̀ wa kù láti sin ọwá ní ká máa bẹ títí tó dọdún yìí ìrẹ́lá dúpẹ́ fún kò sí tọ́tọ́pẹ́. gbogbo ìgbà tí oore bá tẹ mùmíní lọ́wọ́ ajimalu wa atiyabu wa ajalu sifad tí a bá ní kálọ̀ lọ wá ìròyìn tó fi ń dájú tọ́tọ́ tó dùn lára ẹni táa ní mùmíní táa pè ní mùsùlùmí ayatasifa tó yẹ ká bá ròyìn lára ẹ̀ òun náà ni kọ́ máa dúpẹ́ orin gbogbo ẹni ọlọ́run bá ṣe lóore tí ọmọ pẹ́ kèsì mú mi kèsẹ́ ni a lè pè ní mùsùlùmí gbogbo ẹni a bá ṣe dáadáa fún àkọ́kọ́ ohun táà ń retí lọ́dọ̀ ẹni a ṣe dáadáa fún tó fẹ́ sẹ̀san dáadáa òun ni kó dúpẹ́ kó dúpẹ́ oore ìlọ́lọ́run náà fi tí ó ọpẹ́ dànù ó fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ tọ́rọ́pẹ́ tí wá tá a fún yìí ohun kí ó fi tí ń bọ̀ fún kéèsé kí ó fi ọpẹ́ wa kí fi oòrùn ṣùgbọ́n gbà lọ́wọ́ wa nítìtorí ká lè dámà wípé èyàn bá se dáadáa sí ni àdúpẹ́ ni ọlọ́run gangan ń gbọ́pẹ́ wàláwó káànà yà a na máa jìnú yà a ní máa jìnú ní ìzáti mùlìkí àwọn لما أمر الله العباد بشكره لما أمر الله العباد بشكره فقال شكروني لي أيها ثقلاني وقال شكروني لي أيها ثقلاني وقال شكروني

ká sọ wípé ẹgbọ́dùn pẹ́ fún mi àwọn olóhùn ìmàkáání tàbí kíkọ ẹni ọ̀gá tayọ ká dúpẹ́ fún ẹni tó yẹ ẹ̀kọ́ dọ́là rú ẹ̀ olọ́lọ́hun ọ̀gá kọjá ẹni à ń dúpẹ́ fún tó bá sọ pé ẹwà ní fi ń so oore ní kọ̀yáró rẹ̀ mélòó lọ́pọ̀ ẹwà tá العباد بشكره وقال شكروني أيها ثقلاني فقال شكروني أيها ثقلاني ọlọ́mọ máa béèrè ọpẹ́ lọ́wọ́ wa ni tó ti bó ṣe tóbi tó ìlàfí ń fi ìjókòó tàfsírù wa tàkọ́kọ́ yìí àfi ń dúpẹ́ fún un toróhùn lọ́jọ́ a máa bẹ ẹ̀dà koko yìí o lọ́sẹ̀ wa kù ti mú wa lọdọ ta ni ó ṣe tàbùsírù ta ni ó gbọ ó sì lágbára ẹ̀ tí ni tí ó yẹ lọ́wọ́ ẹ̀wò a rí inú àwọn tààjọ jókòó báyìí lẹ́sìn tí ò sí mọ́ bá a rí tiwa yìí rí kílà wá ní dúpẹ́ sí wàláwó kánà yẹ sẹ́gínà wàláwó kánà yẹ sẹ́gínà àní ṣùkú ìmájìdùn hmm. lè ìzẹ́dì múlìkì àolúwì makani lè ìzẹ́dì múlìkì àolúwì makani ọba tó ga ìjọpẹ́ lọ kò torí ẹ̀kọ́ mọ́ béèrè ọpẹ́ làmáà ní ṣukúrì yìí. Pápá wá láti ẹ̀mí ó ní a máa dúpẹ́ fóun. Wàkọ́ láti kúrú ní àyùwá sàkọ́lá ní. Wàkọ́ láti kúrú ní àyùwá sàkọ́lá ní. ọpẹ́ yìí náà la gbé wá bá Ọba ọpẹ́, ọba tó dá Allah. ọba tó ní ọpẹ́ ọlọ́wọ́ ọba dúpẹ́ fún ọ alhamdulillah ọpẹ́ yìí ibi ọlọ́run fẹ́ dé ìwà kan ní fi wọ àwọn ànábì ọlọ́run ọbẹ̀ wọn nú ànábì ọlọ́run tẹ́ ní ìràkọọ́lẹ̀ ìpọ̀lọ́pẹ́ fọ́lọ́run nù wọn ẹwà ànábì Ibrahim alayhi inú bí àyà ọgọ́rùn-ún kan àti ọgbọ̀n ọlọ́run ní a'udhu billahi minash shaitonir rajim inna ibrahima kana ummata inna ibrahima kana ummatan qanitan lillahi hanifan wa lam yaku minal mushrikin shakira matan ìjọ ní ìjọ ní nítorí pọ́lọ́wọ́n ọba ọwọ̀ wọn lẹ́wù èyí tó dánú wà bẹ́ẹ̀yàn bá jẹ́ nìkan pọ́lọ́wọ́n bá wọ̀ lẹ́wù èyí tó dánú wà yóò sì mọ́ rí ìyàmọ́ rẹ̀ bẹ́ẹ̀yàn bá pọ̀ tọ́lọ́wọ́n bá fún wà tó dá yóò wọ́n yàn lárẹ̀ nítorí ipa àwọ̀ Ibrahim àwọ̀ ní àṣọ ìwà tọ́dá àwọ̀ láwọ̀ aṣọ ẹ̀sìn ọlọ́ni Ibrahim kọ́nà ummatan nita lillahi hanifa yóò jù pé bí ò sí yóò yá yóò ọka. bí bá ń sin lọ́n kèé gbẹ́mi rẹ̀ síbi kan jọ̀dọ̀ ọlọ́run lọ hanifa ibrahim sẹ́rí ẹ̀mí ẹ̀ wó níbi gbogbo jágbajàgba yí ọlọ́run ibrahim ò sí nínú àwọn múṣìrìkì kò sínú ẹlẹ́bọ ẹlẹ́bọ lọ́pọ̀ láyé ọ̀pọ̀ nù mùsùlùmí mùsùlùmí a máa ti ọpẹ́ oore dún yóò gbèfẹ́ ni tí ò sóore fún nílòmí ọ̀rọ̀ kọ̀ akọ́ ní ọláàyá ọláàyá ìṣẹ́bọ sọ́lọ́ ní ayakumullah sọ́lọ́hun síjà ló sóore fún àbọ́lọ́hun nígbà mùsùlùmí ọba bàjẹ́ tọba sí sọ́ọ̀bù alọ́lá ànábì àjíjọlá ànábì ọlọ́ọ̀lọ́ ní ànábì ti wá èéṣà ànábì tó gbága tọlọ́hun síbi tó jókòó mẹ́ kèébọ́ lọ́hun bá forí gbárí kọ̀sánàbí ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ ẹni táyé ń polongo ẹ̀ tí a ń sọ ọdọ ọlọ́run lónìí yóò takò wọn jọ àlìkìyàmá àrẹ́bì yìí tó takò wọn wọ́n kúlí tù làwọn pẹ̀lú ọlọ́run amẹ́ríkà ní amẹ́ríkà ní ìwé ìkẹ́kẹ́ fún

ìran wọn wọ́n dàrí ọlá wọn sọ́dọ̀ mi máa kú lítùlà òun ìlà máa márùtà níbi yìí ìtọ́ ọ̀pá mi láti ẹni pé à ní ibùdó láàrọ̀bì wà rọ́bà kún mẹ́wọ́ ọlọ́wọ́ ọba nìkan ni wọ́n máa sìn rọ̀bí ọlọ́wọ́ ọba tó jẹ́ pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ òun ló ṣe wà rọ́bà kún gbogbo ohun tó fẹ́ wọn òun náà ló fi sí oore tí ń rí òun ló ṣe é kèé sẹ́nìkan wàkóòtù aláyé ń ṣàyí dámà lómùtù fi yín gbogbo tí a ń ṣe ni mo sì rí nígbà mo wà pẹ̀lú wọn wọn ò ṣùgbọ́n àwọn àmà tí mo ti bọ́dọ̀ rẹ hmm. áńtà rọ̀ kí bá a lè yí ń ṣe ìwọ ó ti jàre wọn nígbà mi wà ń bẹ̀ wọn ò tó ń pè mí lọ́lọ́hun kí n yàrí wọn ò tó fọlá mi sí kí mọ́ ebi ọba ẹsẹ bẹ́ẹ̀ fánàbí náà sallallahu alaihi wasallam ẹgbẹ́ wà náà mi ní látùtù kama atàràtì ìkà gbọdọ̀ maria ẹ mọ́ yìí mi fọ́ mọ́ mọ́ bí àga mi ìròyìn tí ẹ ṣe tèmi ẹ mọ́ fi kì mí kama atàràtì ìsà gbọdọ̀ báwọn yahudi bí wọ́n ṣe yin ànábì Ìsá láyìnbọ́ innama ana abdullah wa rasul Allah ẹrú ọlọ́run lèmi o àtòjíṣẹ́ nígbà tí wọ́n fẹ́ máa lo aláàánábì lójú rẹ̀ pé máa ṣá àlá wà ṣíta pé tíri ànábì bá ti fẹ́ tọ́lọ́run fẹ́ ah ní gbága lẹ́nu yín látàkúlù máa ṣá àlá ìdí àmá wí ni pé sha Allah súnmà síta tàbí la quwwata illa billah tọ́lọ̀ nìkan bá fẹ́ ní ó ẹ má fi nǹkan kan ti sọ́dọ̀ mi ọlọ́run wá ròyìn ànábì Ibrahim labádẹ́bẹ̀ inna Ibrahim kana ummatan qanitan lillahi ìjọ ni ẹni tó darí ẹ̀mí ẹ̀ sọ́dọ̀ ọlọ́run ó darí ẹ̀mí ẹ̀ kú omi gbogbo jágbàjàgbà yìí wà lámúyàkùn mìíràn mọ̀ṣìrìkì ọlọ́run ní brahma ò sínú ẹlẹ́bọ kéèrò rẹ lọ́dọ̀ ọlọ́run covid sí nǹkan mí ẹni tí ń fi sí lọ́dọ̀ ọlọ́run kéèrò rẹ lọ́dọ̀ ọlọ́run covid sọ́dọ̀ èèyàn rẹ lọ́dọ̀ ọlọ́run covid kèérò òre lọ́dọ̀ ọlọ́run kó fi tì sọ́dọ̀ omi lọ́dọ̀ ọlọ́run kó fi tì sọ́dọ̀ ọrin kèérò òre lọ́dọ̀ ọlọ́run kó fi tì sọ́dọ̀ ọgí ọlọ́run kó fi tì sára ẹ̀fú ara sọ kèérò òre lọ́dọ̀ ọlọ́run kó fi tì sára séwù ó

ní òfin mómi kọmọ́gí kọmọ́rin kọmọ́kúta wàhádá ò ìlàsìrọ́ ọ̀nà kan ìlọ́lọ́n darí ẹ̀ ọ̀nà kan tó tí ó yà wẹ́lẹ́wẹ́lẹ́ ẹgbò bí ayé yà sí lónìí ọ̀nà tó pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀mọ́lọ́ọ̀mọ́ ọlọ́run alhamdulillah orí bàbá ìsìráà Ayà kẹta látara apá ń ni ọlọ́pẹ́ ń gbogbo wọn. Lórí yàtà mọ́nàmọ́nà nù. Ọlọ́run gbogbo àwọn tí ẹ rí láyé tí ń bẹ̀ láyé yìí lórí yàtà mọ́nàmọ́nà nù. Àṣẹ́kùbà àrọmọdọ́mọ tí omi túfánù gbẹ́kù láyé inú hù ní á. Gbogbo àwọn tí ń bọ̀ ti kó wọn lọ. kó tó wá ṣe èèyàn mẹ́ta hamu samu yahudu àwọn làwọn tí wá gbogbo wa táa kù yìí ní ọ̀sẹ̀ wàálẹ̀ zùríyàtà zùríyàtà mẹ́ni àmàlìnà máa nóhì ọlọ́run ní gbogbo àwọn tẹ́ ń rí ìta àti kákọ wọn ṣáájú ọlọ́run kákọ àwọn ọlọ́run kẹ́bọ̀ ni ọlọ́run ọmọdọ́mọ àwọn tí sínú ọkọ̀ ojú omi pẹ̀lú núhà ní iná òkàánà abúdá ọlọ́ni tàbí sẹ̀yí fún núhù tóun náà fi bẹ́kún mi lọ àti àwọn ọmọ ẹ̀ta ni wọ́n mọ́ bẹ́kún mi lọ ebi ká ní ànúbà lọ nítorí pé ọlọ́run ọlọ́run padà sọ́dọ̀ ọlọ́run padà sọ́dọ̀ òkè nígbà bàbá rẹ̀ ń sọ fún wípé máa bọ̀ nínú omi yá sí mú káàmínà lè máa yìn olóòfin ní bómi yìí lọ. kọ́lá yìí ní àwárí lálìjábálì yá sí mọ̀ ní. ó ní sàáwì lálìjábálì ìrẹ́ bàbá mi sókè yìí náà wà gbọ́ọ́là ọ̀tàkà sí ọlọ́run. ó níbi tí mò ń lọ ní lálìjábálì yá sí mọ̀ ní lálẹ́ máa yìn. òun ni yóò gbà mí kú òun níbi ẹ̀kún mi. kọ́lá láàá àtúmọ̀lẹ́yà ó mà nínú amúrìnláyìí alẹ́bìnú wa ń sọ fọ́mọ̀ ẹ̀ wípé ọmọ ọlọ́run ni àti ọlọ́run lomi tó ń wò yìí kèé somi lásán tó lè gorí òkè tó là ń bẹ̀ gbogbo tó bá ti jẹ́ sí ọlọ́run kọ́lẹ̀ láàásímàlìyà ọmọ mínà amúrìláyìí kò sí kí ni ọlọ́run ní kò sí tó lè gbà èèyàn mọ́ mi ni amúrìlá yìí kó níbi kíni níbi àti ọlọ́run ìlàmọ́ rọ̀hìm ọlọ́run bá kẹ́ ọlọ́run ní wọ́n fi sọ̀rọ̀ tán ojú ọlọ́run akọmi kọ́ mi

ọlọ́run nítorí pé nú àjẹ́ abúdán ṣàkúrá ẹnu rẹ̀ dáńgbà kankan tọ́pẹ́ ọlọ́run àdúpẹ́ fún ọ alhamdulillah rabbil alamin bẹ́ẹ̀ dọ́dọ̀ ànábì musa náà súrátù ibrahim a dúpẹ́ ní àyà karùn-ún ọlọ́run ròyìn ti ẹ̀ náà bó ṣe ọlọ́run ní musa bí àyà musa bí àyà أنا أخرج قومك قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور Ọlọ́run la sọ fún Ànábì Mùsá, wọ́n làkọ́dẹ̀ àrísálínà Mùsá bí áyá sí náà. ba wa ami wa afinan mu sasa won eyan ana akiriji ka o ma ka mina zulumati ilanu o ti da ka ju pe koko awon eyan ku onu okun ma ko won lo nu male wa zakihu bi ayyamillah awon jo olohun to lohun ma dabira ti se wa ti fun ìnà bí tó dé yóò kí nǹkan bọ́nú lẹ̀ hmm. tí ó jáde dá ọjọ́ ọlọ́run ni níjọ́ tí ó kì tí a jáde dá ọjọ́ ọlọ́run ni níjọ́ tí èèyàn fẹ́ na tí ó bí aya mi ọjọ́ ọlọ́run ọjọ́ ọjọ́ ọlọ́run ọjọ́ ọlọ́run lóbìnrin fi ṣe wá àti fún wa àwọn ọjọ́ ọlọ́run tí ò dúró lórí ìṣẹ́sí kan ọlọ́run gbogbo hmm. ọlọ́run fi sàmì ní ìkúnlé sọ̀bà fáwọn tí wọ́n bà lè látẹ̀mọ́ra ṣàkú tí wọ́n tó máa dúpẹ́ fún wa tí wọ́n máa dúpẹ́ ẹwà àwọn ọjọ́ ọlọ́run tá kàálẹ̀ díẹ̀ nù nínú àwọn ọjọ́ ọlọ́run ní ọlọ́run láàbí sami ní lè kó lè sọ báyìí ṣàkó fún gbogbo ẹni tí ó dúpẹ́ tí ó mèmí ọlọ́run ọpẹ́ ọlọ́run a fún ọ ọ̀rọ̀ ọpẹ́ ni ọpẹ́ nítorí máa sọ̀rọ̀ ọpẹ́ lẹ́nu bá a ti ń sọ yìí ọpẹ́ ọpẹ́ ní. ọ̀rọ̀ ọpẹ́ la ti ń sọ ó tọ́ka sí bá ti ń sọ̀rọ̀ ọpẹ́ wàtẹ́rì kù hmm. wá òfurun káwá wọnú tàfùsírù lónìí kálọ̀ ọmọ du àyà asáfẹ́ túmọ̀ àyà méjì afẹ́ tú mẹ́ta kálẹ̀ parí ẹ̀ ká rántí ẹni ó ká mẹ́nu bàdẹ̀rẹ̀ kúfúrùn àyìmọ́ ọlọ́run lóore ní ومن لا يشكر القليل لا يشكر الكثير الله ẹni abáṣe kéńké fún tí ò lè dúpẹ́ bá a bá fún lọ́pọ̀ ká mọ̀ pé. ètò ìṣèfún àyí pọ̀ ọjọ́ tá a ti ka gbogbo ewu à ń dá kọjá èyí tá a tún jáde mẹ́ òun mi abẹ́ àwọ̀ ẹ̀yìn ní àwọ̀ ẹ̀yìn wò látẹ̀sí ó tún ní a máa bẹ ọ́sẹ́ àkù oore tó sí fún ọ̀pọ̀ ọlọ́run àdúpẹ́ alhamdulillahi rabbil alamin kódà àwọn àfẹ́ẹ̀sìn wọ́n gbà wípé bọ́lọ́run bá sọ pé báyìí nínú tí wọ́n ń retí lọ́dọ̀ ẹ̀ntọ́ jẹ́ múmi ní tọ́jẹ́sìn sùjúdù ṣùkò kéèyàn forí kalẹ̀ obìdúpẹ́ bọ́lọ̀ ẹyọ kan bẹ̀ nìkan ni wọ́n fà mara wọn lọ òun ni sọ̀látù ṣùkúrì kò sí ìyàn bẹ̀ lọ́dọ̀ àwọn àbá pé fi dúpẹ́ ká forí kalẹ̀ fi dúpẹ́ oore gbogbo ògbó oore bá ti ọ lọ fi dúpẹ́ ẹnu kéèyàn wá kó mọyàn nọ́fìlà àpá méjì mọyàn mẹ́rin mọyàn mẹ́fà mọyàn mẹ́jọ dúpẹ́ èló nìyapa àwọn ẹnu àwọn wa mẹ́. àwọn kanu awọn àwọn àfa lọ síbi wípé béèyàn bá yan náà wọ́n gbà pé òburú ohun táwọn gbára lé ohun nìṣẹ̀lẹ̀ kẹtọ́ ṣẹlẹ̀ nígbà ànábì dé tẹ́ sí maka fún lẹ́yìn tó kú Mẹdínà wọ́n lọ ọ́sàlùwàlá pé o sì lọ́wẹ̀ gbogbo ẹ̀ náà o ti má lùwàlá nú ó sì kí ìrun ọ̀pá mẹ́jọ maka mẹ́jọ ó mẹ́jọ kò kí wá wọ́n ló fi dúpẹ́ àlátọ́sẹ́ làbọ́dí sọ̀dáka láwùrọ̀ rọ̀súlà yàbẹ̀lẹ̀ àkì látàrẹ kòló nà lùmásídà làárọ̀ mayànjá aláwùwà mi mọ̀hálìkì na rúrùsàkùn wà mọ̀kọ́sìrì na látàrà fún fàálìmọ̀ máa lámùsàlàmù fàjálà mi fatihu baya ti haibara ọ̀sáájú ti fatihu makata ọ̀là náà bí dunú òun náà ó níbi ajíhì má àfúráhù bí kù dúmi jàfárì amúbi fatihi haibara ẹ̀yàkúnlọ̀ ọ̀sọ̀ gbọ́lọ̀ jáde níjọ́ fatihu ó ní fatihu kọ̀ríbù hmm. tó súnmọ́ ti fatihu makata níjọ́ ọ̀sẹ̀lẹ̀ ó níbi ajíhì má àfúráhù èwo ló kí ń dunú sí nínú oore méjì tọ́lọ́ ń ṣe fún mi lónìí sẹ́bi kùdúmi jàfárì sẹ́jáfárù tó dé yìí ni òun náà níta sẹ́ni dunú sí ni àwọn bèfàtì ìhàìbára àbí àbíháìbára tí wọ́n tọ́jà tí àwọn mùsùlùmí jẹjà ń bẹ̀ torí jọ́kànnà méjèèjì já bẹ́ẹ̀ sì ni ti kùdúmù jáfàrù òun níjọ́ jáfàrù lọ sojú ẹ̀ ní habasha níjọ́ ọba abáṣà fún ànábì ní Maria tó fún ní Maria ẹ̀yàkúnmọ́lá Maria tó kìtíyà ẹ́ jágọ́rù lànábì wá rán pé kọ́ lọ sojú òun ọkọ ìyàwó gún ọlọ ànábì ọlọ jágọ́rù lọ́nà ọwọ́ amúyàwó bọ̀ ìlànàbì fi ní bí kùdúmì jàfárì tẹ́lẹ̀ tó mú ìyàwó dé fún a oh. ní àbúráwò ní àbí àìbára tí wọ́n sí èwo ní àdúnú sí ọ̀rọ̀ àwọn àfáà fi gbà wípé nígbà míì tó bá tí wọ́n fẹ́ fẹ́yàwó ọkọ wà ń bì kan bóyá kò lè wá ẹlòmíì lè sojú ẹ̀ kọ́ to nínú sẹ̀ríà níbi ìtorí wípé afẹ́ ṣe gbogbo ohun tá a jáza àlẹ́ ìlú wàkálà a lè bí mo ṣe lè fowó lé ọlọ́pín lọ bá ń wo bàtà tó da lọ́jà lọ́ra wá fún sọ̀bọ̀ ó sì débẹ̀ ìwọ lọ́ àkádẹ̀ bí ìgbà pé wọ́n lọ fẹ́ gbọ́ bàtà èmi á bọ̀ wá ọlọ inú ẹ̀rẹ́ ò ní sẹ́lẹ̀ wọ̀ kí la bá débẹ̀ òun náà ni pé ànábì ó forí ó kíráka mẹ́jọ ayà yìí ló gbé awọnú Khaibar wípé wà fọ́dún kọ̀rí ibẹ̀ ọlọ́run láwọ̀ ọlọ́run àwọn alẹ́sẹ̀fọ́tì wùmọ̀kátà fún ọ níjọ ọlọ́run ṣe fún un náà ànábì dùn onye náà fi ọ̀pá mẹ́jọ ìtọ́ wá yàn fún òníwọ̀n jiyàn sí ẹ̀rìpá àti ní n'iko síyàn nú tọ́lọ̀ ń bá sọ́rẹ́ ya yàn kéèyàn forí kalẹ̀ káwá yàn náà fílà kákírun oníyàn àwọn àfáà wà mẹ́ ànábì kírun lóòótọ́ ṣùgbọ́n wọn a ìforíkalẹ̀ ní súnà fún ọpẹ́ wọ́n níbò lẹ́ẹ̀ṣẹ̀ wá sí ọ̀pá mẹ́jọ àti wa wọ́n nílò òótọ́ ni ó kí ọ̀pá mẹ́jọ ibi ó ti kí ń fi bẹ́ẹ̀sì umu ha ni nínú yàrá ìyàwó ẹ̀ ti ṣe umu hani níyà umu fatẹ̀ wọ́n nírun tó kí ń jọ́nà kèése pó fi dúpẹ́ ó si ṣe àfọ̀mọ́ ọlọ́run fúnrun dùhá ni ṣe pé ni wọ́n ní bóòlù ẹ̀ṣẹ̀ wá á ṣe gbà bẹ́ẹ̀ nítorí pé wọ́n ń pe kí àdíṣì tọ́wọ́ lókè èkó kanlẹ̀ hmm. tí ó ń gbà pé ó kírun ọpẹ́ ni àdíṣì tọ́lá ibi tí àwọn sọ̀rọ̀ tàwọn tí wọ́n ní kò sírun tí ó ti wọlé ni pé wọ́n jẹ́ amẹni tí ó kírun bọ́dọ̀ bá ti wá rí báwọn àti rí sọ ibùkísọ̀ mhm. ẹni tí ó ní ìṣẹ̀lẹ̀ gangan tí ń ṣe ń mọ̀ ha ní lọ́pọ̀rọ̀ ti fẹ́ forí gbára wọn ọwọ́ akúká lọ bá sọ ẹni tó sojú ẹ̀ tó kírun nú ha ní nínú kan tí mùsùlùmù gbà wá Umaani sọ fún wa wípé na tánàbì kí ní yóò máa fájú mọ́kà tí bẹ̀yì tí sọ́bọ̀ àtòjò hàní. Allah ó fi ṣe àfọ̀mọ́ fúnrun dùhání. Tọ́bá ti rí bẹ́ẹ̀, pé àwọn tí wọ́n ní kò sí ṣúkùrù pé sùjúdù ṣúkúrù lọ́wà tọ́rọ àrádìsì mí ma táa lè fi báàkì sọ láti ṣúkúrù sùjúdù ṣúkúrù lọ ajẹ́pọ̀rọ̀ ti wọn látẹ̀lé nítorí pé ń mọ̀ á ní onírọ́ ìyàrọ́ ìyàtò làkàbà làbárè tá a fẹ́ fi sẹ̀rí òun lọ́gbà wá wà á dira bí màá kàzìí isa agba mú mbẹ ó yí ju lọ sọ ibùkí sọ̀rọ̀ yẹn ìta abẹ́dẹ́ bẹ́ẹ̀ ni wípé a ma forí kalẹ̀ fọ́lọ́hun láti dúpẹ́ inú tíra kẹta ń pè ní hawashi tufa àwọn náà gbà pé kò séèwọ̀ yusannu wọ́n gbà wípé sùjúdù ṣukuru mbẹ wọn tún wá gbà wípé yusanu máa sẹ́jídá ti ṣukuru àfáà wa tó ni màjìmọ́ màjìmọ́ òun lè ìmáàmì náwáwí ma wa bá a ti sọ pé ká forí kalẹ̀ fún forí kalẹ̀ fún ọpẹ́ wọ́n ní òsè nǹkan kan yusanu máa sẹ́jídá ti ṣukuri àsọdàpà èèyàn tún lè fi nǹkan dúpẹ́. kó sì torí àánú pé mo fi kíní yìí ṣe kíní mo fi dúpẹ́ fọlọ́ àwọn gbà pé ó ṣe nǹkan mo ju àwa ọmọ kí torí ṣe ti àánú àwọn bá ọ̀rọ̀ àkọ́kọ́ lọ nígbà tí wọ́n lọ sínú tẹ̀rìjì tó sọ pé àwọn tún gbà wípé wá sọ̀la lè ṣokò èèyàn lè kírun náà kó fi dúpẹ́ afawa alhauzar aurazim awarzami òun lọ́nú ọ̀rọ̀ yẹn ó ní kódà bá nírọ́kà àtẹ́yìn èèyàn lè ti sọ́dápà kó tún kírun ọ̀pá méjì màkọ́ọ̀mà sùjúdì káànà hasan òun gbà kó tún fi dá bá fi kún ṣùgbọ́n èyí tá a rí tó gbé súnà wá òun ni sùjúdù kí ọlọ́run adúpẹ́ fún ọ bàbá wa ń wárán ọpẹ́ kiri ọlọ́run lọ́kọ́kọ́ àkọ́kọ́ ẹni adúpẹ́ fún ọlọ́run ni adúpẹ́ fún ọ onírànràn ọ̀nà èyàn máa ń gbà adúpẹ́ máa fọkàn ọkàn dú máa fi oríkẹ́ ara dú mú náà mẹ́ẹ̀ni ìsàlẹ̀ àtàtún عجبا يدا ولسانا وضميرا عجبا أفادتكم النعماء مني ثلاثة أفادتكم النعماء مني ثلاثة Ọlọ́run bá kẹni tó dẹni ọyá jáwọn èèyàn ọmọ. Àfẹ́dá kò múnú àmá òmí ní ìsọ́lá àfẹ́dá. mẹ́ta ní máa bá wáyà

káàkiri. yàtọ̀ wálìsánù wàtọ̀ mi rùmọ̀ ajábá. yàtọ̀ wálìsánù wàtọ̀ mi rùmọ̀ ajábá. bá a ṣe ń fi ẹnu dúpẹ́ dọ̀míìrù ọkàn wà nù tá fi máa dúpẹ́ fọlọ́hún Ìyá máa fọkàn dúpẹ́ ìfọkàn dúpẹ́ òun ni ìyá máa òun ni ma èèyàn máa nírọ̀já wuzi afọ́kàntán mi o sedada dáadáa mi. yàtọ̀ wà ní sáànà wà dọ̀ mí rọ̀ mọ́ ajábá yàtọ̀ wà ní sáànà wà dọ̀ mí rọ̀ mọ́ ni ọba ìnẹ́bí ọlọ́run náà ní kéèyàn máa mú wọ rẹ̀ fẹ́ àdúpẹ́nu ọgbọ́pẹ́ èrú ọpẹ́ni òǹdúpẹ́ fọ́lọ́run rọmọdánù wọlé ọjọ̀sán òǹdúpẹ́nu ká máa fìfẹ́ hàn sọ́lọ́run pẹ̀lú ká máa fún ní ẹ̀ hmm. ká sì máa sí máa sí ẹ̀ ẹ̀tẹ̀ ọpẹ́nu wa. nínú ààyè táà tó ń fọpẹ́ ránṣẹ́ sí èyà máa dúpẹ́ lọ́dún òbí ẹni lọ́dún òbí ẹni ọ̀rọ̀lọ́n gangan ló béèrè ẹ̀ fún wa olóbèèrè ẹ̀ fún wa Lukman 14 ibẹ̀ lọ́lọ́run ti béèrè rẹ̀ fáwọn òbí wa wọ́wọ́ sọ ayé náà ń sáà náà dáadáa fún yín lára àwọn òbí yín méjèèjì bẹ́ẹ̀ bá mọ rírì iṣẹ́ wọn ẹ̀tara àyámọ̀ bẹ́ẹ̀ bá mọ ti bàbá ó yẹ kẹ́ ẹ̀tara àyámọ̀ sí bàbá. iṣẹ́ bàbá àti ìyá ní ti ya ń ru kiri tí ń fi iṣẹ́ àwọn méjèèjì láti inú ìnira lérí ìnira nìyá fi ń ru kiri. wàbí sáà lòún fi yà mẹ́yìn. ọdún méjì lè rù ọ kiri ó tó já ọ lẹ́nu ọmú àníṣùkúrú ní wáyíwáyígẹ̀ẹ́gà bẹ́ẹ̀ bá wá dúpẹ́ fún mi tán wà lè wà lè jà ìgbàgbé òbí ẹ̀ méjèèjì ìdúpẹ́ fún wọn tí a bá ń bẹ láyé ṣe dáadáa sí wọn tí wọn ọba sí láyé mọ́ máa ṣàdúrà fún wọn iṣẹ́ olóòrè bá ọ̀tọ́ ọba lè ṣe tó lè bá wọn ṣe ṣe ṣe ti ìjẹkújẹ mọ́sáàtì lábẹ́ lẹ́tà iṣẹ́ yìí tàà ń wọ́wọ́ kiri lẹ́nìkan bá wá lẹ́ tó lóun lẹ́ ló kọ ìyá àwọn kódà gbọ́fẹ́ kábọ̀ ń kọ́ sára tẹ́ẹ̀sì ẹ̀kọ́ sí o sáìsì yìí wọ́n lẹ̀ ní ìran bí ìyá alágbájá ọ̀sẹ̀ kankan ìtúbùdú sọ́dà fáàtì láti máa ń yà ọlọ́run ní bọ́ọ̀ bá gbé sádákà ẹlẹ́rí ọlọ́run ló dá ọ̀dá kọ̀kọ́ wà yí tùkù fún wa bọ́ọ̀ bá sì ní wọ́n pẹ̀lú ọlọ́run kan ní ẹ̀bálẹ̀ ọlọ́run ní kò sí ìjọ ọ̀dá mẹ́ ká ṣe dáadáa sáwọn òbí wa àti dáadáa wọn ìtẹ̀láwọn òbí kátẹ̀ wọn sí kásì máa sojú kòkòrò kárí yọnú wọn Yọnú wọn torí rídọ̀ fi rídọ̀ lọ́wọ́ fi ọ òbí láti rí ọ̀nà ọlọ́run. màrídá ọlọ́run ilá àbèrèdá ìléwà lìdá ẹni. má bàkà òun. má bàkà òun lè ka ọ̀nà ilá àbẹ̀ anáàmì làbàwá ẹni. olùmọ̀. olùmọ̀. ìyọnú ọlọ́run ọba láyé. bí ìdọ́ ìlú àlùjẹ́ yìí. àbí tí èèyàn bá rí ìyọnú bàbá àtìyẹ́. máa kọ́ olè kánú ìlà. gbogbo ayé tá a rí tí ń sẹ́kù yìí kò máa sẹ́kù. ìlà bí anáàlè àbàwọ̀ yìí. àánú àwọn tí ń bí wa la sẹ́kù mẹ́bà ti rọ́ lágbo pa. lè máa kú báyìí o lè jẹ́yàn. bí wọ́n bá ti juwọ́ náà sínú sálángá bí àwọn ọmọ tí ń jù nínú sálángá tó o lè jẹ́ nǹkan o lè máa orí ojúpọ̀ náà tọ ọ̀tọ̀ tó kàwé tó mò bí ẹ má ìfẹ́ ni mò ń gbà ti mo fi jáde léèwé ní bàbá tó ọmọ wípé òun náà ní kí torí lọ wá fi ṣe dáadáa sóbì rẹ dá sínú rẹ ọ̀nà ọlọ́run má jẹ́ òfin sọ́nà fún bàbá rẹ̀ báwọn bá pẹ́ láyé kìnnìún lọ́mọ ní òfin sọ́nà fún Má bà kọ́ olùkọ́ mi bí àná nílẹ̀ àbàwà èrè wa méjèèjì lárí la fi ń sẹ́kù lẹ́yìn àánú ọlọ́run ọba. olùmọ yòókù bí bò máa. gbogbo tí

ẹ̀mí gẹ́gẹ́ tó fi ń jẹ́ èèyàn tẹ́lẹ̀ fún bàbá àti ìyá rẹ̀ pé wọ́n wá máa rìn lórí ẹ̀ ẹ̀mí ẹ̀gangan tẹ́lẹ̀ fún wọn pé wọ́n máa rìn lórí ẹ̀ bàbúdù lóòrò àfìdá tàjídùn kọ̀ ẹ̀rọ lẹ́jọ́ta ọ̀rẹ́ ẹ̀sàn tó tóbi wọ́n náà ọ̀rẹ́ ẹ̀sàn ah. tó tóbi níjọ ọba dì bàbá ọ̀rẹ́ tó tóbi níjọ ọba dìyà ọlọ́run Ọrịa ẹ̀san tó tóbi ndọ ọba padà sọ́dọ̀ ọba rẹ àwọn tí wọ́n tún ní adúpẹ́ fúnnu a máa ń dúpẹ́ fáwọn èèyàn èèyàn ẹ̀dẹ̀ ẹgbẹ́ wa tí èso bí wa bàbá ṣe dáadáa fún wa àledúpẹ́ àledúpẹ́ fún ẹni abápẹ̀ ní mùsùlùmí ọmọ mọ̀ gbogbo ẹ̀dá tẹ́ ẹ bá rí tí ọmọ yìí tí lójú kìí mùsùlùmí mùsùlùmí tí a bá ṣe kéèké fún yóò tóbi yóò dúpẹ́ ọlọ́run sàn kò ní gbégi ní gbégi. ṣé sáà bí a lè ṣe ẹjọ́ ìjà gbádùn. torí gbà ẹni tó bá lè dúpẹ́ fọ́lọ́run ẹjá máa dúpẹ́ o bí èèyàn bá lè ń dúpẹ́ oríire ọmọ pọ̀ tó máa pọ̀ sí arákùnrin kan ọlọ́run ṣàdánwò fún ọlọ́dánwò kò lẹ́sẹ̀ Allah kò lọ́wọ́ méjèèjì kò tún lọ́wọ́ kò ríran ṣùgbọ́n wá ń bá ó sì tó alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah àwọn wá bí lẹ́rẹ̀ pé kí o dúpẹ́ lé lórí tẹ́bí búrú kàtà àti kútùkù ẹsẹ̀ tí ó ń gbé àti lọ́wọ́ yìí o lápá o lẹ́sẹ̀ o lójú tó rí iṣẹ́ ló dúpẹ́ mílíọ́ tó tún dúpẹ́ alhamdulillah ó ní ó lè tí mo ń dúpẹ́ sí ni wípé ebóhùn náà ló fún mi ní lìsánà gáàkìrà tọ́bá tún gba tí mo fi ń ṣèrántí rẹ̀ yìí kọ́ kí ní ṣe ẹmọ́ náà ló fún mi láhán tí mo fi rántí ẹ̀ yìí bá ó ló fún mi lọ́kàn tí mo fi ń páyẹ wàbádà náà ń alàlùbàlá ìṣọ́bì mi ní bọ́dì ara pé àdánwò bá tó lè tàtẹ̀mọ́ra ṣébọ́ pẹ́lú mi ní bọ́dì ara tiẹ̀ tí ò lè ṣàtẹ̀mọ́ra ta ló fún mi láti ẹ̀mọ́ra jù dání lọ ìkan ọlọ́run tún ṣerú ẹ̀ fún ọlọ́ba arákùnrin kan lọ bá ọ̀kanú àwọn onímímà yẹ́sà kí o ohun polongo ọlọ́run lórí fákiwé òsì àìrí nǹkan jẹ àìrí nǹkan mú ó ké kẹgbàjáde lọ bá àfá ẹ̀sìn pé ẹ̀ẹ́dẹ́kùn òsì yí ma ń pọ́ bó láti ṣe tó sì yóò fi máa wà àbó onímọ̀ wá ń sọ fún wípé òun pariwo òsì oníbẹ̀ẹ́ni afọ ni mima ni aya suruka annaka ama wallaka asira to alafi diri hami ọda sebosi ni mboja se mbo so fọlọ nkan gbari re mm ko lo won wa fun ni asiratu dollars kó lè ya torí jẹ́ àmúga kọ́kọ́ fún ọ kọ́gbàrí rẹ̀ ah ó ti rárá ó ní ìfẹ́ ìfẹ́ ọlọ́dà tó bá gba ẹsẹ̀ ńkọ́ méjèèjì tó fún hundred thousand dollars olóhùn ọ̀fẹ́ tó dà tó bá gba owó méjèèjì ńkọ́ tó fún hundred thousand dollars olóhùn ọdá tó bá gba ahán rẹ tó fi ń sọ̀rọ̀ tó fún ọ ní hundred thousand dollars olóhùn ọ̀fẹ́ mi tí owó bíi five hundred dollars ti ń bẹ ní kàní ẹ̀ tí sì tún ké gbàjarì ọ̀nà. ọmọ kójú tó fún ọ hundred thousand dollars ẹsẹ̀ méjèèjì apá two hundred dollars àti ọ̀ká nítorí lọ́wọ́ dúpẹ́ rẹ̀. wà kó ṣákìrán lillahi kọ́líbà wà kọ́líbà aláàkárí iná mazida máa kama dúpẹ́ ni alùpàá ní kún ṣáàkìrán lè láàyè. wọ́n kún ṣáàkìrán lè láàyè. kálukú wọ́n jẹ́ tí wọ́n máa dúpẹ́ fọlọ́n. ọ̀nìbá wà kọ́ọ̀lìbá. ká máa fọkàn dúpẹ́ fọlọ́n wà kọ́ọ̀lìbá bá a bá tún ọlọ́run sọ àjọ̀lá lọ. ọlọ́run ni yàtí alúnàkà nílá àǹfà. yàtí alúnàkà nílá àǹfà. lóra tá a ti fẹ́ wọlé lọ́dún yìí. kùlílẹ̀ àǹfà lórí láì wà rọ̀tún. lóra tó la àǹfà ọlọ́run sọ àjọ̀lá lọ. wàtàkùnlọ́ wa sílìhù dá tàbá ìnìkún. wà á ti ò lọ́. wà á ti ò kí ló bá wá yẹ́sẹ̀ àlúnẹ́kà ánìlẹ̀ àǹfààlì wọ́n ń bọ̀ wá bí ó léèrè ìrí ànábì kí ló bí wọ́n ń bọ̀ wá bí léèrè inú al àn kí ló bí wá kí ló bí bọ̀ wá bí ó gbogbo ẹ̀ wa wọ́n wà bí ó léèrè kùlílé àwọn fàálù ìlàrí nítorí páwọn ànábì ọlọ́run tán sáájú bí wọ́n bá lọ jagun wọn ò kórè bọ̀ ibi wọ́n bá lọ náà ni wọ́n bá ti jagun náà wọ́n kó sí ọlọ́run àwọn ogun bọ̀ àwọn sàábé wọ́n wá ń lọ́dọ̀ ẹ̀ pé kíbò ìgbà àkóde ọlọ́run ni wọ́n bọ̀ wá bí ọ ánìlẹ̀ àǹfààní ogun kúlílẹ̀ àǹfààní wa rasul súra wọ́n bọ̀ wá bí ọ léèrè nípa àǹfààní kóbọ̀ ogun ní kúlílẹ̀ àǹfààní tẹ́ ẹ bá kóbọ̀ ojú ogun tọ́lọ́ni ọlọ́run lóní wọ́n rọ̀ sùn òjíṣẹ́ ẹ̀ lóní fàtàkùnlá ọlọ́run ní lọ bẹ̀rù ọlọ́run àárín ti wọ́n tó ti wọ́ ọlọ́run ẹ lọ túnṣe ìjà tí ń bẹ láàrin ara yín ẹ parí ẹ̀ ìhúdá tàbẹ̀ ìníkún wà sí ọlá gbogbo ìdájọ́ tọ́lọ́wọ́ àtòjíṣẹ́ ẹ bá ṣe tẹ̀lé e. mọ́mí ní alhamdulillah rabbil alamin آكله بل أنت باب لكل العارفين به أرشدتنا بمقامات العلوم كلا أفغان فأنت رشيد صاحب الإمام